والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والتسعين والمئتين وعن فضالة بن عبيد رضي الله عنه قال: سمع رسول الله صلى الله عليه واله وسلم رجلا يدعو في صلاته ولم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه واله وسلم فقال عجل هذا ثم دعا فقال اذا صلى احدكم فليبدا بتحميد ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بما شاء رواه أحمد رواه أحمد وصحاه الترمذي وابن حبان والحاكم وعن ابي مسعود رضي الله عنه قال قال بشير بن سعد يا رسول الله امرنا الله ان نصلي عليك فكيف نصلي عليك فسكت ثم قال قول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم في العالمين انك حميد مجيد والسلام كما علمتم رواه مسلم وزاد ابن خزيمة فيه فكيف نصلي عليك إذا نحن صلينا عليك في صلاتنا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا تشهد أحدكم فليستعذ بالله من أربعين يقول اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة, ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال àwọn àdìsí wọn jẹ ìtẹ̀síwájú àlàyé nípa apá kan nínú àlàyé bí anabi sallallahu alayhi wa sallam bí wọn ti ṣe máa kírun àdìsí alákọ̀ọ́kọ́ wọn sọ fún wa nípa bí anabi sallallahu alayhi wa sallam bí wọn ti ṣe gbọ́ tẹnìkan tó ń ṣe àdúà tó ń ṣe àdúà ṣùgbọ́n tó ṣe pé àdúà rẹ̀ tó ṣe yìí báyìí kò ní àwọn kankan nínú láwọn ètò ṣe pé wọn máa jẹ́ kádùá ò tètè gbà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ aṣíwájú ẹni àfinimọ̀nà fúnni kò sí ní tó burú kí wọ́n tẹ́tí gbọ́ ìtọ́kan nínú ọmọlẹ́yìn sọ kí wọ́n fi lè bá wo sọ́ba mu àbí ọba mu kò burú kí wọ́n fetí kọ́ apá kan nínú tó ń ṣe ládùá kí wọ́n fi lè bá àmọ́ ibi tó bá dáa sí àti ibi tó kù sí ilé ò sínú pé èèyàn ń tẹ́tí rẹ̀ bọ́ ní tí èèyàn sì ń dá sí ní tí kí ni ọkàn anábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ọjọ́ rẹ̀ kò sí tí ọkàn nípa wa torí tí anábì ò bá gbọ́ wọn tẹ́tí gbọ́ bó wọn sì fẹ́ sọ fún wa níbi tó dá sí àti ibi tó kù sí ilé ìjẹ́bù sì jẹ́ mẹ́ẹ̀ wọ́n ní anábì sallallahu alaihi wasallam wọ́n tí ọkùnrin kan tó ń ṣàdúrà nínú rẹ̀ yad'u fi salatihi ilé ìjẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí ilé ìtàn olùmọ̀ tí wọ́n mú òfin jáde látara rẹ̀ nípa pé al-aslu fi du'a an yakuna fi salat pé gbogbo àtàbà fẹ́ sàdúà tá a kírun inú òrùn tá a kírun gan lọ ẹ̀ka dùn àyàn ti wà kése kó de as-salat ṣùgbọ́n nínú as-salat nítorí tó bá wá nínú as ó súnmọ́ kádùn àyàn tètè gbà ju kọjá kó de as-salat ti wà lọ ẹ̀yin náà sì ti mọ sábàbí tó fà á ó ní wípé àsìkò tí ẹ dúró tẹ̀sí àsọ̀rọ̀ yẹn à ń tẹ̀fí munajatillah wọn bẹ nípò pọ̀ ń bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ni so wàhárìyàn bid-du'a'i an yustajaba lahu wa anta fi halatil munajah àdúrà ó sì súnmọ́ kó tètè gbà ní ìgbà tó wà nípò pé ọ̀ ń bọ́lọ̀ bá ní gbólóhùn jẹ́jẹ́ yàtọ̀ sí kọjá ipò ti parí ìbọ́lọ̀ ní gbólóhùn jẹ́jẹ́ nǹkó tó máa tọrọ ntọ́ nfẹ́ àdúrà gbà ó ní gbogbo ògbà ṣùgbọ́n kò súnmọ́ bí èyí tá a ṣe nínú ọ̀sọ̀dà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ṣàlàyé pé gbogbo níta bá fẹ́ tọrọ ládùá inú sọ́lá ti wà ní ká ti máa tọrọ a gbọ́dọ̀ dá dúró dìgbà tá a bá tó parí sọ́lá torí àwọn ní gbogbo dúbọ̀rọ̀ sọ́lá dúbọ̀rọ̀ sọ́lá níparí irun níparí irun tó wá nípa àdúrà ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tá à ń ṣe àtàyà àti parí ìgbà náà la máa mú àwọn àdúrà wa yìí wá. wọ́n gbọ́ tí ọkùnrin kan tó ń ṣe àdúrà nínú àsálà ni wọ́n náà ti gbọ́ yẹn ìgbà tó bá fẹ́ tọrọ nǹkan inú àsálà ló ti máa tọrọ pàápàá jùlọ ńgbà tó forí kanlẹ̀ àtìgbà tó máa ń ṣe àtàyà tó fi sálámà. wọ́n á gbọ́ tí ẹni náà lásìkò tí ó ń ṣe àdúrà rẹ̀ yẹn nínú as-salat kò fẹ̀yìn fọlọ̀ kò fẹ̀yìn fọlọ̀ síwájú àdúrà rẹ̀ walam yusalli ala an-nabi sallallahu alayhi wa sallam kò sì sàṣàlátù fanabi muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà rẹ̀. anabi wa ni ajila hada eléyìí ti kanjú o eléyìí ti kanjú eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ṣàdúà yóò fẹ̀yìn fọlọ̀ yóò tọrọ ní ti máa ń fẹ́ yóò fẹ̀yìn fọlọ̀ yóò ṣe salatu fún Ànábì sallallahu alaihi wasallam kó tó tọrọ ní ti fẹ́ ẹ̀yin bó wá nìyẹn ti lè máa fẹ̀yìn fọlọ̀ báyẹn nínú àfẹ́ ṣàdúà nínú àtáyá ó tún á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Eh, subhanallah alhamdulilah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah o tún ṣẹ̀ṣẹ̀ sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam kó tó tọrọ nínú sọlẹ eléyìí ò lè ṣe é ṣe ntí àdìsí súnmọ́ onígbọkùnrin yẹn àsìkò tó fẹ́ ṣàdúà wọn dàbí ìgbà tó jókòó ní àyè àtáyà kò wá sí àtáyà ambọ̀sibọ̀sí pé ó sàṣà láti fún anabi sallallahu alaihi wasallam ntọ́ òun kàn sí látàáyà ẹni pọ̀ tọrọ ní ti fẹ́ wà ilà ẹni tó bá ṣe àtàáyà ó ti fẹ̀yìn fọlọ̀ ó ti dúpẹ́ fọlọ̀ ẹni tó bá ṣe àtàáyà nígbà tó bá yẹ pé ti ṣí sálámà ni yóò tún ṣe àṣàlátù fún anabi Muhammad sallallahu alaihi wasallam ẹsì ti rí àdìsí tó ti síwájú pé lẹ́yìn tó bá ṣe àṣàlátù àbí tó bá parí àtàáyà rẹ̀ so kó o sẹ̀sà èyí tó bá wù ọ́ jù nínú àdúrà kó tọrọ kó o sẹ̀sà èyí tó bá wù ọ́ jù nínú àdúrà kó tọrọ ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti sàtáyà tó sì sẹ̀sẹ̀ láti fanabi sallallahu alaihi wasallam pàápàá jùlọ àtáyà ti parí níbẹ̀ yẹn àyè ti sílẹ̀ fún láti tọrọ gbogbo tí máa ń fẹ́ kì í tún wá sẹ̀sẹ̀ máa sàṣà látùmí kì tún sẹ̀sẹ̀ máa ṣe eh, at-tasbih wa at-tahmid rárá torí ẹ̀ tó bá wá jẹ́ pé ìlànà tá a máa tẹ̀lé nù fi sọ́lá níbi tá a dùn àti máa ń gbà báwọn ẹni tó bá pé lóde sọ́lá àti níkọ́ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ sí gbogbo ẹni tí wọ́n ti ń fẹ́ kádùn àwọn gbà tí ó sì kánjú yóò ṣe bá nàbí ti ṣe fi kọ́ wa yìí pé idha salla ahadukum ní gbogbo gbàtẹ́nìkan yín bá kírun o falyabda' bitahmidi rabbihi kó bẹ̀rẹ̀ pẹ̀lú fífẹ̀yìn fọlọ́n ọba ẹlẹ́dàá rẹ̀ wọ́sẹ̀nà pẹ̀lú fífi ẹ̀yìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ wọ́sẹ̀nà ìhàlẹ́yì àti yìnyín thumma yusalli ala nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ kó sì àṣàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam thumma yad'u bima sha lẹ́yìn náà kó wa tọrọ tí máa ń fẹ́. eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ṣàdúrà níbikíbi tó bá ti ṣàdúrà wàá bẹ̀rẹ̀ pẹ̀lú fífi ẹ̀yìn fọlọ́n nínú àwọn gbólóhùn tá a máa fi fẹ̀yìn fọlọ́n subhanallahi wa bihamdihi subhanallahi alaazim la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa cala kulli shay'in qadir subhana subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar subhana allah wa bihamdihi cadada khalqe wa rida nafsihi wa zinata carshe wa midada kalimatihi. gbogbo àwọn gbólóhùn tá à ń fi ṣàfọ̀mọ́ Ọlọ́run wàá wè la ilaha illa ant subhanaka inni so gbogbo àwọn gbólóhùn tó ọmọ téèyàn fi yín lọ wàá fi yín lọ thumma wàá wá sá salatu fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà lọ́wọ́ àtọ̀rọ̀ ntọ́ máa ń fẹ́ wàá tún wá parí àdúrà rẹ náà gẹ́gẹ́ bá dé simi ti ṣe mú wa pẹ̀lú sísá salatu fún anabi muhammed sallallahu alayhi wa sallam asalatu ní bẹ̀rẹ̀ asalatu ní parí àdúrà láàrin pẹ̀lú gbọ́lọ́n àdúrà rẹ ọgbà náà eléyìí lọ́nà tá a máa gbà tọrọ tá a máa ń tọ́ eléyìí jẹ́ bẹ́sẹ̀ jẹ́ ẹgbẹ́ wọ̀rọ̀ wá wá láti ọ̀dọ̀ àbí Mas'ud al-Ansari radiyallahu anhu qal oní Bashir ọmọ Sa'ad ọ̀kan náà àwọn sàbẹ̀ ni oní rẹ̀ anabi sallallahu alayhi wa sallam amarana Allahu an nusalli alayk an nusalli alayk ọlọ́run ti pa aláṣẹ ká máa ṣẹṣẹ láti fún ọ fa kayfa nusalli alayk báwo láti máa ṣẹṣẹ fún ọ nínú ẹgbàá wa kan àti máa bá ṣe sálámà sí ọ kọ́ wa bá sì máa ṣẹ̀ṣẹ̀ látútọ́ lọ ní ká ṣe fún un kò sì sí tàbí ṣùgbọ́n pé gbogbo alamọ bá ń ṣe ṣẹ̀ṣẹ̀ látúfà nàbí sallallahu alayhi wa sallam òun náà ni asalaamu alayka ayuha nabiyo wa rahmatulahi wa barakatu nínú àtàyà wa wá kọ́ wa báwo la ṣẹ̀ṣẹ̀ látú fún ọ ẹ o ayà Bashir ibn Sa'ad radiyallahu anhu tọ́ntọ́ kàṣíńbì onáni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima àtọ́lọ́wọ́n àtàwọn mẹlẹ́kà rẹ̀ wọ́n ṣe salatu fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí náà ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀yin náà máa ṣe salatu fún kẹ́sì máa kí ní kíkí ọ̀la idha kana dhalika kadhalika ẹ̀ máa salatu fún kẹ́sì máa kí ní kíkí ọ̀la àwọn sàábí táyà yìí wọ́n gbọ́ yé wípé ẹ máa ṣẹ̀ṣẹ̀ láti fún ńlá àti ìmà ẹ máa kí ní kíkí ọ̀la àǹtí ń kí ní kíkí ọ̀la a sì ní yé kí ní kíkí ọ̀la nítorí pé kíkí ọ̀la tọ́lọ̀ ní ká kí àti mà òun náà ni asalaamu alayka ayuhan wa rahmatulahi wa barakatu ayi fi sọlá ṣùgbọ́n ẹ máa rántí o anabi sallallahu alayhi wa sallam wọ́n ní inna lillahi malaikatan sayyahina fil ard yuballighunani an ummati as-salam ọlọ́run ní àwọn màláìka kan tí wọ́n jẹ́ arìnkáyé tó yẹ pé iṣẹ́ tí wọ́n ní kí wọ́n máa jíṣẹ́ kíkí tí àwọn àjọ mi bá ń kí mi fún mi yẹn ni pé gbogbo wa tó ń sàtáyà assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa lọ jíṣẹ́ rẹ̀ fún anabi muhammad. sallallahu alayhi wa sallam eléyìí níbi kíbi tó bá wà ò nídìí kan ẹsẹ̀ lọ sí Madina náà tó wọn fi lẹ́tà aránṣẹ́ kí wọ́n bọ́ sọ sínú sàárẹ̀ ànábì greeting kalla ibikíbi tó bá wà asalaamu alayka ayo nabi wa rahmatulahi wa barakatuhu nínú àtàyà rẹ̀ tó. So, àmọ́ tó bá yẹ pé ọba láǹfààní àti wà lọ́lọ́lọ́lọ́ títí ó dé Medina nítorí kó lè bá lọ kírun ní masalasi anabi sallallahu alayhi wa sallam ẹsẹ̀ torí kó lè bá lọ bẹ́ sàárè wò nítorí pé nínú sunna torí ká lè lọ kírun ní masalasi anabi sallallahu alayhi lásán ìrìn àjò lọ bẹ̀ làákín lẹ́yìn ìgbà tó bá ti láǹfààní àti kírun bẹ̀ tán kò sí ní tó burú pé kó lọ sàbẹ̀wò sàárè anabi wa Muhammad sallallahu alayhi torí pé ń tẹ̀lé ẹ̀mí àti lọ kírun mọ́ṣáláṣí yẹn tó bá wá dédìí sáré rẹ̀ tó bá sálámà sí tó sọ pé asalaamu alayka ya rasulallah anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nìkan ò ní wádìí sáré àwọn kọ́ wá sálámà sáwọn kónítọ̀ ó sì fibẹ̀ sílẹ̀ síwájú kọ́lọ́hún tó dẹ́mi àwọn padà sáwọn lára káwọn dáhùn sálámà subhanallah ó túmọ̀ sí pé ẹ̀ bá pọ̀ ẹ̀ bá àmọ́ pọ̀ gbogbo ẹni tó bá sálámà sànàbí sallallahu alaihi wasallam nídìí sáré rẹ̀ ànábì ọ̀dà lọ. ṣùgbọ́n níbi kíbi yòówù tó bá wá wà tó bá jẹ́ pé kìí ṣe bẹ̀ yẹn tó bá tilẹ̀ sálámà sànàbí sallallahu alaihi wasallam ọlọ́run ọba òwe pé káwọn mọ̀lẹ́kọ̀ lọ jíṣẹ́ rẹ̀ fànàbí Muhammad sallallahu alaihi wasallam. ìjẹ́ tó bá rí báyìí á ti mà wípé sí sálámà ń bẹ̀ yẹn iná lè tà ṣe nínú sọ́lá asọlẹ kéfàánù sọlẹ àlè bọ́ọ̀lù àti sèmà sẹsẹ láti fún eléyìí láti mọ̀ ẹnìkan á pé asọlẹ tó lè Ibrahimiyya eléyìí tá nàbì sọlọ àti sẹlẹm fi dáhùn sàbẹ lóhùn nígbà tá a béèrè òun náà láti sẹsẹ láti fún fa òun lọ́ọ́ ní ká sẹsẹ láti fún òun náà láti tún bi léèrè bóòlù àti sèmà sẹsẹ láti fún ọ ó sì kọ́ wa lélẹ́yìí ẹ wá lọ́kàn tó supasíìdì rẹ̀ ó lágbàá jùlọ pé kìnnì ẹni tẹ́ sẹsẹ láti fún lọ́kàn yín ọlọ́run ló sì tọ́ ọlọ́run tó sì ràn lọ́ pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe ẹ wá ní gbogbo eléyìí ò tún wúlò àfi lílfàtì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n lílfàtì tó kù kò sí lákọ́ọ́lẹ̀ títà nàbì fi kú kí ni jẹ́ lílfàtì one thousand one hundred and fifty years lẹ́yìn tá nàbì kú kí ni jẹ́ lílfàtì lónìí kó sì wá dé tí ó tọ̀dọ̀ àwọn kan wá tó wọ́n fabricate rẹ̀ tí wọ́n kó ju ntọ́lọ́n fi kọ́ ànábì lọ tá ànábì sì fi kọ́ àwa náà torí ẹ̀ kọ́ sọ ara rẹ̀ mẹjọ kan náà tí wọn máa tan ara rẹ jẹ because ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré torí ẹlòmíì oríire ò pé lọ síbi kọ́ mọ̀ pé ẹ̀sìn yàtọ̀ ṣeré gbogbo rubbish nonsense tí wọn máa ń ṣe nínú ìgbésí ayé wọn ni wọn máa kó wọnú ẹ̀sìn ẹnìkan kan jáde nílùú fásì kan bẹ ní Morocco ọkàn jáde lọ́sàn gangan Ọlọ́run rán anabi lọ́sàn gangan anabi wọn fún lilfati sọláàtì lilfati pé ní kí gbogbo ayé ọmọ ẹ ṣe ẹgbọ́rọ̀ ń bẹ o irọ́ burúkú iná làwọn kan wá lọ wọn tẹnra wọn jẹ tí wọn tẹ aṣọ sí tí wọn jókòó kábẹ tí wọn máa tẹnra wọn jẹ dípò kí wọn wá iṣẹ́ kí wọn lọ ṣiṣẹ́. wọn kẹ kò yé eyín ni bìkọ́ sígbà táwọn tí aṣọ ànábì ti jókòó mẹ ẹgbọ́rọ́ ẹgbọ́rọ́ burúkú torí di eléyìí ẹgbọ́ sàbí àwọn sàbí yẹn orí wọn pé púpọ̀ màtúnà ni sallu alayhi wa sallimu àṣẹ ni and we don't know torí àwọn gbọ́dọ̀ béèrè torí àwọn olùmọ̀ọ́ sọ pé tẹ́ ẹ bá wo ìdáhùn tí anabi fún ẹ òun náà tún á ga kọjá sísọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa barika ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim fil na innaka hamidun majid. ikú ẹ máa ṣe báyìí kí á ní túmọ̀ àdúrà yìí pé allahumma ìrẹ́ ọlọ́run ya allah. sọlẹ ala muhammad ìwọ ni kò bá sàṣàlátù fún anabi muhammad ah, ah ọlọ́run ní sọlù àlẹ ẹ̀yin ni kẹ sàṣàlátù fún ẹ̀yin náà tún wá darí rẹ̀ sọ́dọ̀ ọlọpẹ ìwọ ni kò bá ṣe fún ṣé a ti tẹ láti ọlọ́run bẹ́ẹ̀ àbí òye wa báńkì lágbájá ìwọ tún wá sọ fún ẹni náà pé ìwọ ni ọba ń kí mo rò pé yé ọlọ́run ní ẹ̀yin ni kẹ máa sàṣàlátù fún anabi sallallahu alaihi wasallam ìgbà tí anabi ọwọ́ akọ wa bá ṣe máa ṣe ànábì tí wọ́n á dà padà sọ́dọ̀ ọlọ́ọ̀ ikú ìwọ ọlọ́ọ̀ wọn ni kò sàṣàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ wa èsì yìí ga kọjá sísọ because ah kí ló lé léde lárúbáwá pé ayọ̀ alladhina amanu sallu alayhi wasalimu tẹsilima ṣebí ngbà tí wọn sọ̀rọ̀ tẹsilima a sọ pé asalaamu alayka ayuha nabiyu so kí ló dé tá a sọ pé asalaatu alayka ayyuhan nabiyyu kí ló dé tá a sọ bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀ torí pé tìyín náà tá a sọ sáwà la sọ ni ebi wọn sì ní ká winu ebi lóyún là ń fà lọ́sẹ̀ tó kọjá pé bó ṣe wá náà ni so bẹ́ẹ̀ náà lè léyìn náà àwọn olùmọ̀ wa ní ìtumọ̀ táwọn ibi fi sọ yìí pé allahumma salli ala muhammadin àṣẹ ńlá ni tó ti ọ̀dọ̀ ọba ńlá wá sáwà tó ṣe pé kí n láà mà gbọ́dọ̀ àti mà tá a bá ṣẹ̀ṣẹ̀ látùn gánà mo rò pé ń yé wa ìtumọ̀ tẹ́ fi máa mọ̀ pé gbogbo kíníkà nìkan kírẹ́ẹ̀tì sọ̀látù kan sọ̀látù lufati sọ̀látù tìǹjìnà sọ̀látù kíníkà gbogbo ẹ̀ kírẹ́tìfìtì lásán kò ní ìtumọ̀ nínú ẹ̀sìn Islam anabi lọ́lọ́run ní ká ṣe sàlátù fún Ọlọ́run ló ní ká ṣe sàlátù fún anabi yìí tún wáyé pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ni pé Ọlọ́run náà ni ẹ sọ fún pé kó ṣe sàlátù fún mi. la ilaha illallah wọn nítorí pé àwọn ọmọ gbólóhùn la lè wí tó lè pé ìwọ Ọlọ́run tỌlọ́run fẹ́ ká pé ń bẹ̀rù ju ká tún dá padà sọ́dọ̀ ọlọ́run náà lọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid ó wà lóríṣiríṣi ọ̀kan nù àwọn oríṣi tó wà lọ́wọ́ ànútúrà ń bì so ó túmọ̀ sí pé ẹni tí ànábì yìí pé ká ṣe tẹ́yìn bá ti ní kò sọ́nà ń bẹ̀ sẹ́wọ̀n kí wàhálà lè yàn kọ́ lẹ́tà sí abẹ́rẹ́ bẹ́ẹ̀ wàhálà burúkú wọ́n dàbí kánàbí sallallahu alaihi wasallam kó sọ pé fatiha ní kẹ́mẹ́ ké lórí irun wọ́n wá dórí irun wọ́n á sọ pé no làkọ́díjọ́ akùn máa ma ké njojúmọ́ kò sí fatiha kankan ó síra rẹ̀ àbí ó síra rẹ̀ wàá bára rẹ̀ níbi tí ọ̀dájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́sì ànábì tọ́lọ̀ ọ̀ràn ó ní fatiha ní kọ́ ọmọ ké wàá nínú làkọ́díjọ́ akùn ló torí ẹni tí wọ́n bá ní ká ṣe ní kí ló dín ó ní sori sọlú sọlú aleyhi wa sẹlẹmù lọlọ́n sọ sọlú lọ́wọ́ àánú ibrahimiya kò sí wa sẹlẹmù àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ igba sàlátù lọ́wọ́ àmì kò sí sàlám àwọn sàbí tán sọ̀kalẹ̀ fún wọn ti yan àbí wọn yan wọn yan wọn ní sàlámù yun lè ti ń wá nínú àtàyà sọ̀látù láàmà náà lànàbì sì kọ̀ wáyé ọ̀tàn àbí ọ̀tàn torí ẹ̀ eléyìí ẹ̀jẹ̀ àmójútó kásìmà ká mà lórí wa dáadáa torí náà la máa ṣe nínú àtàyà wa ẹ̀rí sàábí ní parí ó ní wàsálàmù anábì ní wàsálàmù kama alimtum sísálámà ń tẹ̀ ti mà náà ni pé asalaamu alayka ayuha nabiyo wa rahmatulahi wa barakatu kama alimtum yun ẹ̀rí tún wà ń bẹ̀ pé mo kú mo wà láàyè asalaamu alayka náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ni torí tí ọba yí padà anabi ọba sọ fún wa kama alimtum amma idha mitu fasalamu ala nabi anabi sọ bẹ́ẹ̀ ike bẹ́ẹ̀ ṣe máa ni àmọ́ tí wọ́n bá kú o asalaamu ala nabi ilẹ̀ ma sọ anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ torí al-aslu baqa'u ma kana ala ma kana bó ti wà náà ni ọ wà kò ní yí padà. nínú ẹgbẹ́ wa ti ibn Khuzaimah ó tún wà nù Bukhari náà àti Muslim wípé fa kayfa nusalli alayka idha nahnu sallayna alayka fi salatina báwo la ma ṣe salatu fún ọ nígbà tá a bá fẹ́ ṣe salatu fún ọ nínú àwọn àrùn wa ìdínú tá a fi sọ yìí pé ọ̀ràn àyàn ìníkàsí àṣàlátù fún anabi sallallahu alaihi wasallam lẹ́yìn àtàyà torí sàábé yan ó ní nínú òun wa torí pé sallu alaihi wa sallimu taslima yẹn àwọn sàábé gbọ́ yìí pé ńgbà tó yẹ pé taslim inú òun lọ́wọ́ àṣàlátù náà ńkọ́ inú òun lò náà wà báwo la máa fún ọ nígbà tá a bá fẹ́ sàṣàlátù fún ọ nínú àwọn àrùn wa àṣẹ ló sì mú wa pé sallu alaihi ajẹ́pọ̀ràn yẹn ní ká ṣe salatu fa nàbì sallallahu alayhi wa sallam nínú òrùn wa. torí ẹ tẹ́lẹ̀ ìbá yé wa a rí i pé àṣé ìmáàmù tá a kírun lẹ́yìn ẹ̀ tó yẹ pé gbogbo bá ṣe yá inú tó a sàtáyà tayọ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa mọ̀rùkọ́ ẹgbọ́n tí sábà sọ fakayfa nusalli alayka báwo la máa sàṣàlátù fún ọ idha nahnu sallayna alayka fi salatina nígbà tá a bá fẹ́ sàṣàlátù fún ọ nínú òrùn wa nínú òrùn wa wọ́n ní nínú òrùn wa anábì sì dá wọn lò pẹ̀lú as-salatu al-ibrahimiyya tó o bá ṣèṣì lọ sí àṣàlátù oríṣi mi pé kìnnìkan lẹ́fàtì kìnnìkan tunjina lórí irun irun bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ pò ó dàbí ìgbà tí èèyàn kàn sọ tápà lórí irun ni torí ẹ̀ kéèyàn ó bí káfù so eléyìí ni tó wá òun náà sì ni tí a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ pátì. àwọn olùmọ̀ à ń sọ pé asọ́láàtù kan wà tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́jọ́ ràn yàn lórí èèyàn nù gbèsè ayé rẹ̀ wọ́n lò náà ní asọ́láàtù alẹ́ nàbí sallallahu alayhi àsàlátù ẹyọ kan lọ́jọ́ ràn lórí rẹ̀ nù gbèsè ayé rẹ̀ wọ́n ní wọ́n ní àsàlátù alẹ́ nàbí sísá àsàlátù fún anabi sallallahu alaihi wasallam wọ́n ní torí pé ńgbà tó lọ sọ pé sọ́lù alẹ́ àsẹ́ni gbogbo ẹni tí o bá ṣe àsàlátù kan fún anabi láyé rẹ̀ kò tí ì má ṣe ọlọ́run ọba sẹ́ńbẹ̀ ọlọ́run bí ọjọ́ gbé ní alkiyama so ṣùgbọ́n ẹ̀rí tó múnádóko tún fi hàn pé gbogbo sọ láti tá a máa kátó sálámà àgbọ̀dọ̀ sàṣàlátù fún anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹlòmíì inú ọmọ bíi ni tí wọ́n ti tí wọ́n dákọ ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan wọ́n tún dákọ ànábì sallallahu alaihi wasallam wọ́n tún wọ́n tún wí ní sìn o pé ara rẹ ló sì because sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam tó kéé pọ̀ jù kéé pọ̀ jù kódà ó ti mọ gbogbo mùsùlùmí lẹ́nu débi pé kódà yìí wọ́n tún fẹ́ gbára rẹ̀ létí pé wọ́n mọ̀ dákọ ànábì lẹ́ẹ̀kan sí sallallahu alaihi wasallam torí pé al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi al-bakhil yẹn ni pé ojúlówó ahùn yìí sàhùn lásán òun gangan gangan làhùn tani ẹni tí wọn dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sẹsẹ láti fún sallallahu alayhi wa sallam torí ẹ ilé ìbẹ náà mi pẹ fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam. nínú hadithi tuntun àtẹlẹ hadith abu huraira radiyallahu àti wàá sọ wípé ó wá nínú tírà alimami tabarani rahimahullah wípé àwọn ọ̀nà míì tún wà tá a tún lè sàṣàlátù táwọn náà tún fẹsẹ̀ rìn lẹ̀ so gẹ́gẹ́ bí allahumma salli ala muhammadin wa sallim allahumma salli ala muhammadin wa sallim alqadi Iyad rahimahullah wọn kọ tírà kan wọn ń pè ashifa gbogbo ẹ ó kún fún ni wà nábì sallallahu alayhi wa sallam nínú rẹ̀ wọ́n mú àwọn sàlátù wá lórí sírísírísírísírísí táwọn náà sì sọ pé ó fẹsẹ̀ nílẹ̀ ń fẹ́ wádìí gbogbo àwọn sàlátù tó wà ń bẹ̀ ń fẹ́ ìwádìí láti mọ̀ pé èwo ló fẹsẹ̀ nílẹ̀ èwo ni kò fẹsẹ̀ nílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé olùmọ̀ ńlá ni Qadi Iyad so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anybody tó bá má dì sí wa tí wàá jẹ́ pé nu Bukhari àti Muslim awádìí sọ́fẹsẹ̀ nílẹ̀ àbí kọ́fẹsẹ̀ nílẹ̀ torí ẹ̀ lẹ́nìkan sọ pé àwọn kanú àdìsí kan ní sí pé kíníkan kíníkan ta lọ gbà wá ní ọba tún ní pè mọ́ òun fẹ́ kẹ́ ẹ bíldì lórí ẹ̀ ní bóun láti á bíldì lórí ẹ̀ ṣé bí wọ́n ṣe máa ṣe ìsìláàmù ẹ̀ àrí àdìsí kan nínú Riyadus Salihin ní ìsìnbó lọ wá ní wọ́n bá ẹ fi kún kí ṣe bó ṣe wà nù lọ́nà bá tún padà pé yes yes yes àwọn fi kún tó ẹ fi kún ẹ dọ̀dá ara nù because bọ́rọ̀ ànábì bá ti ṣe wálẹ̀ gbọ́dọ̀ gbé kalẹ̀ sẹ̀rùn kọ́ àwọn àwọn ní ìsìn wọn ò mọ̀ lọ títí so ẹni tí wọ́n á bi wọ́n á rò pé ru àwọn náà ni tí wọ́n kà ti gbọ́rọ̀ kalẹ̀ tí wọ́n fẹ́ lójú so àwọn àwọn olùmọ̀mí náà wọ́n pé ah yes àdìsùn tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́kùbẹ́ kẹ́ni àdìsùn kẹ́sì bó ṣe wà nù hadith yìí bó bó ṣe wá bó ṣe wá bó ṣe wá ni àwọn náà bá tó padà pé lóòótọ́ ni o àwọn fi kún so nítorí ẹ ló ṣe jẹ́ pé ọ̀wọ́ ìtẹ́ fi kún yín ó lè jẹ́ pé ní ó demolish hadith yìí pátápátá tí ò ní tọ́ka sí tánà bí n fẹ́ torí ẹ̀ lèyàn sì gbọ́dọ̀ sọ́ra by the time tó máa fẹ́ béèrè nípa hadith kan tó fẹ́ wádìí nípa rẹ̀ ó kà bó ṣe wá ni ó kà bó ti ṣe wá ni ìwọ wàá need láti comment torí tí wọn náà bá mọ bó ṣe comment kí ló ń béèrè sí ganan rí wọn dàbí kẹ wàá jókòó ni àwọn èèyàn mọ wọn ara wọn wọn ò sì mọ ìwọ ẹ̀sìn Islam fún wọn ò sì mọ àyè ìmà fún ìmà níṣẹ́ jókòó níbì kan ẹni tí wọn mọ kankan fáá inú ọba ni kí wọn gbé microphone wá kẹ anabi sọ báyìí anabi tún wí báyìí gbogbo ẹ̀rọ tànàbí ò sì sọ àmọ́ torí kẹkàn máa ń pè tọ àbí òye wa ètò ẹ bá kó fún un níbẹ̀ yẹn <laughs> so àmọ́ ẹ ti máa rí i pé nóòtì máa rún yín pé kí ni ìsọkúsọ ni sí kí ni ìsọkúsọ kí ló bí ìsọkúsọ yìí ni sí ẹni kò ṣàdúrà kí kálukú túká ọ̀hún á ń wíwèé kúwèé ẹ dákun torí tọ́lọ́ tí mọ́tò bá bàjẹ́ nísìnyí báyìí àwọn àti mẹ́kù láti jọ wà á nu mọ́tò so èmi wọn lọ tú ibi tí mo kó spanner kó gbogbo ẹ̀ sí mo ní ẹjọ́ kò ní ma tó ẹjọ́ kò ẹ máa wọra o mo wá ń tú mo ń dè mo ń tú mo ń dè ké ewu lẹ́ ń tú ewu lẹ́ mọ̀ pé ẹ kẹ́ ẹ dè sẹ́ mọ̀ pé òǹkà ẹ dàkùn iṣẹ́ yín lọ yọjú yìí ẹ máa bọ̀ kí alódé tó fi ajẹ́ pé wọ́n máa wọ́n máa ń fojú kéré àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam bàjẹ́ gbogbo èèyàn náà ló lùmọ̀ yọ́ọ́ máa wíwí kú yọ́ọ́ máa fẹnu wa rọ́ọ̀f nítorí pé tẹ́ máa kó ìfọ́nu fún un kò sásìse ń bẹ torí ẹ̀ ká lọ mọ̀ wọn ara wa níta bá ti mọ̀ kátákẹ́ níṣẹ́ ansẹ̀t ti bọ́ sómi wọ́n mọ̀ nípa ansẹ̀t ṣé omi lẹ́fẹ̀ẹ́ dànù ni àbí kínní báyà bí tó ti fẹ́ lo tó ti gbọ́n tọ́lù gbogbo nǹkan tó ti gbọ́n síbẹ̀ ni ti ń ṣe ansẹ̀t lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dàkùn ìtọ́sẹ̀lẹ̀ ni o àbí ẹ̀kọ́ ni kéèyàn má bàa kábàámọ̀ wọ́n bá nípa tó fi tọ́kún omi ni gbogbo ẹ̀ bá tún di rẹ́gẹ́dẹ́ ìgbẹ́tọ̀ ẹ gbà ó wọ́n yàbí tó ti ń fẹ́ ni abẹ́rẹ́ kan ti gbọ̀n dálẹ̀ abẹ́rẹ́ wọn sì ní ẹ̀yẹ́ rí mọ́ àfikọ́ ọ̀rá mi ẹ ọmọ akérò kí ni mo á ṣe yìí kí n tiẹ̀ ti mú wá fún ọfá kí ẹ o ti parí ni ẹ. torí ẹ ẹ̀sìn Islam ó wá tún wá ó yẹlẹgẹ́ jùlọ torí ẹ ẹ jẹ́ ká máa mọ̀ wọn ara wa níta bá ti mọ̀ ká máa dákẹ́ ká máa kàn máa bọ́ síwájú bọ́ síwájú bọ́ síwájú títí téèyàn ò fi lọ dáràn gbàtọ́ bá dáràn tán yóò máa wá ẹni tí wọ́n bá sọ́ọ̀bù ẹ̀. وعن حديث أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم وأن إذا تشهد أحدكم nígbàkigbà ìdánu ní gbogbo ìgbà nínú òórùn yòówù lẹ́nìkan nù yín ti ṣe àtáyà فليستعذ بالله من أربعين kó yá máa ṣáàdì ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin àwọn olùmọ̀ọ́ ni ẹgbẹ́ wa kan tún wá tọ́tọ́ ka sí pé àtayá eléyìí oná làtayá tọ́kàgùn sí sí sálámà kése gbogbo àtayá àtayá tó sùkúta bá ti sétan báyìí á sálámà ni ibẹ̀ láti máa ṣe báyìí kò sì ní wáyé àfi lẹ́yìn ìgbà tá tún sàṣà láti fa nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí i pé tó bá yẹ pé à ń bá mójútó léyìí kì í kàn sí pé tó bá ti fẹ́ sàtáyà sí sálámà kíákíá náà ni kíákíá báwo wọ́n ní kásà táyà parí kásà salatu fún anabi sallallahu alayhi wa sallam kátó wọn wásàdì níbi àwọn nǹkan mẹ́rin yìí pé allahumma inni a'udhu bika min adabi jahannam ìwọ ọlọ́run èmi ń sáàdì rẹ o níbi ìyà náà jahannam ọlọ́run dákun má ṣe wá lọ́mọ abẹ. wa min adabil qabr mo sì tún sáàdì rẹ níbi ìyà sàárè wa min fitnatil mahya wal mo tún sáàdì rẹ níbi àmì wo ìṣẹ̀mí àti tìkú wa min fitnatil masiihi dajjal mọ́sìn sáàdì rẹ níbi àmì wo aláìlálùbáríkà olójú kan ad-dajjal al-masih a máa túmọ̀ sí ẹni àlùbáríkà a sì máa túmọ̀ sí aláìlálùbáríkà al-masih ẹni àlùbáríkà òní tí wọ́n ń pè anabi Isa aleyhi salam sẹ́mi pé nínú orúkọ rẹ̀ ní al-masih alálùbáríkà àmọ́ masihi dajjal ayé mamsuhul baraka ẹni tí alibarika rẹ̀ ti wọ́ mi aláìlá alibarika adajjal olójú kan òpùrọ́ àwọrù olójú kan ni adajjal òpùrọ́ sí ni eléyìí ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ni nínú àwọn ọmọ anabi adam iná ni dajjal yóò wà nígbẹ̀yìn ìgbà nínú àwọn àmì ńlá tó tóbi fún gbèndé alkiyama nù ọlọ́wọ́n bó fi àwọn èèyàn ọlọ́wọ́n fi fìtínà ogójì ọjọ́ péré náà ni ó lò ṣùgbọ́n yóò ga kọjá sísọ ọjọ́ kan àkọ́kọ́ yóò dàbí ọdún kan ni ọjọ́ tó tẹ̀lé yóò dàbí oṣù èyí tó tẹ̀lé yóò dàbí ọ̀sẹ̀ kó tó dàbí wa lásán yóò pera rẹ̀ ní Allah yóò sì máa mú àwọn àmì wá láti fi kín ntọ́janu pera rẹ̀ lẹ́yìn yóò mú èso ogi yóò fi lọ́lẹ̀ nísìnyí yóò sì ní kó wù kíákíá yóò sì wù kọ́bẹ̀rẹ̀ sí sèso yóò sì sèso. So yọ pààyàn ó sì tún ní kó dìde yóò tún dìde ọyà wọn sọmọ máa rọ̀jò ah, àwọn èèyàn pé kí wọn lọ lọ́wọ́ bá wá ṣe tá a fi mọ lọlọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn munafiqun wọn tú jáde pé ìwọ náà ni ìwọ náà ni ní kíni pé wọ́n lọ lọ wọ gbogbo olúlé ayé ní forty days yẹn yàtọ̀ sí Mẹ́kà wal Madina ọlọ́kọ àwọn màláìka sọ ẹnu odi Madina àti Makka kò ní rí bẹ́ẹ̀ wọ̀ ṣùgbọ́n kì í ṣe ibi tọrọ tán sí nìyẹn àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin munafiqun tí wọ́n ń bẹ ní Madina wọ́n jáde lọ́ba àṣẹ ìlú mọ́ ìlú dáa kò pé kí gbogbo ẹni tí ń gbébẹ̀ ọ̀dà ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand munafiqun wọ́n jáde lọ́ba ad-Dajjal létí ibodè ìlú níbi tá à ń pè ní kíni Jurf àdúgbò kan ní Madina nìsí Jurf ni wọ́n ti lọ bá ad-Dajjal gbogbo àwọn tí wọ́n ti tẹ̀lé wọ́n tẹ̀lé náà ni wọ́n máa wọ́ riẹ́riẹ́riẹ́ ká gbogbo ayé ń sọ ẹnìkan wá jáde sí nínú àwọn olùwàgbọ́ òdodo ní Madina òní ọ̀wá janirọ́ ni wọ́n sọ fún pé irọ́ ni èèsọ̀ lọ èèsọ̀ lọ torí inna rabbana laysa bi a'war olúwa ẹlẹ́dàá wa kì í so lójú kan bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam ti sọ inna rabbakum laysa bi a'war olúwa ẹlẹ́dàá yín kì í so lójú kan ṣùgbọ́n masihi dajjal olójú kan lòun wa innahu maktubun bayna yadayhi káfír anabi sallallahu alayhi wa sallam ni ọlọ́run tún kọ síwájú orí rẹ̀ báyìí pé káfír kèfèrí ni ẹnìkan kún sí ní rí àfàwọn olùgbàgbọ́ òdodo torí ẹ ìyẹn gbọ́dọ̀ jìnnà sí wa múnáfìkì o bó tilẹ̀ jẹ́ pé à ń bẹ lọ ká má nípìn nínú ẹni tí dàjà lọ́ọ́ bà láyé torí pé ìgbéǹde alkiyama gẹ́gẹ́ bó ti wá nù hadith ike inna min shirari nas man taqumu alayhimu as-sa'atu wa hum ahya nínú àwọn èèyàn tó burú jù àwọn ẹni bú jù náà làwọn ẹni tí gbèǹdà kìámọ dé bá láyé láàyè torí pé gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run ti rán atẹ́gùn kan sí wọn tí wọ́n gba ẹ̀mí gbogbo wọn pátá hatta la yabqa ala al-ardi man yaqulu Allahu Allah ẹnì kan ní sẹ́kù lókè pẹ̀mọ́ tí wọ́n máa ṣe Allah onísìmá àwọn ọ̀daràn pọ́nbélé ojúlówó ọ̀daràn ni ọ̀sẹ̀kù àwọn wá ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ó dé bá Masihi Dajjali gbà tó bá dé àwọn múmìnì ó sì tún sẹ́kù múmìnì yìí yóò sọ fún pé òpùrọ́ ni ọ wọ́ọ̀lù anábì ti ń kìlọ̀ fún wa ti pẹ́ kìí sẹ́ anábì nìkan látòrí anábì Nuh alayhi salam ẹsìn mọ̀ pé bí Dajjali ti ṣe burú tó tí fìtínà rẹ̀ pọ̀ tó kò sí nǹkan tó sọ pé kò tí ì sí nìsín ó wà nù hadith nínú sahih imam muslim pápá kan náà sàbí wọ́n rìnrìn àjò lórí òkun wọ́n á dé orí erégùsù kan wọ́n á fura pé ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n ń ran ní chain tí sì ń jà láti já tí ń gbìyànjú láti já exactly bí wọ́n ṣe ròyìn dàjálè lórí ojú kan náà ni nígbà tásìkò tọ́lọ́mùbá tó ni wọ́n tó tú lẹ́yìn láti orí anabi nuhu alayhi salam ní gbogbo anabi tí máa ń kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ pé dajjal ń bọ̀ ẹ máa wá sọ ẹ wá dúró ọjọ́ táwọn nuhu àti lọ àtàwọn èèyàn wọn ẹ wá ọjọ́ táwọn anabi muhammad sallallahu alayhi salam ti lọ táwọn náà sì ti kìlọ̀ fún wa wọ́n tún ní lórí gbogbo orun kọ̀ọ̀kan ká máa wá sáàdì tí ó bá tó fìtínà kí ni ìtumọ̀ ká máa wá sáàdì jojúmọ́ fìtínà ńlá ni dajjal yìí inú àkọọ́lẹ̀ anabi isa ni ó ó ti demolish gbogbo ìròyìn tí anabi fún wa nù anabi Isa ni ó pa tó Dájálì yìí báyìí gbàtàrà ọkùnrin máa sọ fún pé kèfèrí ni ọ òun sì ń rí ká lójú rẹ bí anabi ti ṣe sọ ní ọba mu ní ọba pa nígbà tó bá pa ní ọba tún ní kó dìde yóò tún padà sáyé so wọn á gbà ní ìsìn pé mi lọ lọ́run àbọ̀ gbà pé ní ìsìnmọ̀ tí ẹ̀ wàá gbà kó ni ọ́ ìnẹ́kẹ̀lẹ̀ káfíìn yóò tún wá gbìyànjú àti gbèsè ọlọ́run wa ní fún lágbára mọ́ lórí rẹ̀ torí ẹ̀ Dajjal òdodo ni o ń sì ń bọ̀ eléyìí ò pé kọ́ ọmọ bímọ nítorí kọ́ ọmọ bàbá Dajjal torí kọ́ Ànábì sallallahu alaihi ti sọ fún wa pé àwọn olùwàgbọ́ òdodo ń tiwọn ìgbéǹde àlùkìyàmọ̀ kò ní bá wọn láyé sọlọ́run ó ti ran atẹ́gùn kan tí ó ti gba tí ó gbẹ̀mí gbogbo tiwọn tí wọ́n fi lọ. torí ẹ̀ Masihi Dajjal ó ń bọ̀ fìtínà ńlá sí ni eléyìí tó ṣe pé àwọn kan ti torí rẹ̀ sórí ibú wọn wọ̀ náà èèyàn díẹ̀ ni ọ̀la tán lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọmọdékùnrin kan yọjú wọ́n pè ní ibnu Sayyad gbogbo sisi rẹ̀ fẹ́ jọ ti Dajjal ọ̀rọ̀ rẹ̀ mú fura dání tó bá pa ayé sin ni wọ́n pè mẹ́rin ọmọ kan o ó ti yọjú o àti òsì sínú dictionary Islam pẹ́ẹ́nìkan ń ṣe mẹ́rin kìnnìkan àjọ kìnnìkan kìnnìkan so àwọn sábẹ́ náà wà ń dán o pé torí kọ́mọ̀jẹ̀ pé bí wọ́n ti bí dajjal tí ó fìtínà kákúkú tètè pa kéke kíkàlùkù sinmi. so Umar radiyallahu anhu sẹ̀sìn mọ̀ pé bàbá yẹn wọ́n le àwọn á lọ wọ́n lọ sọ gbogbo ìṣesí ọmọ wọn wọ́n á fẹ́ gbìyànjú àti àti pa kéke kíkàlùkù sinmi ànábì wa gbọ́ anabi wa ni èmi ti tó láti gbà yín lọ́wọ́ rẹ̀ káàtì ẹ̀ pò ní. ṣùgbọ́n ṣé yóò wọ́n mọ̀ rò ènìyàn kò ń hò fàlẹ́ǹtò sálọ́tà àlẹ́ yìí tó bá lọ jẹ́pọ̀ ní dajjal ọlọ́run ní fún ọ lágbára lórí ẹ̀. ṣùgbọ́n tó bá yẹ pò ní èmi ti tó láti gba gbogbo ayé lẹ̀ lọ́wọ́ rẹ̀ torí pé ntànàbì kan bá lágbára láti ṣe anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ lágbára láti ṣe jù bẹ́ẹ̀ lọ tóró ńlá síwájú fún gbogbo wọn tó bá yẹ kó anabi Isa lọ́lọ́run kọ́ pé yọ pa tó bá jẹ́ pé òun ló ti tètè yọjú yìí anabi wọ́n pa jù bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam tó rẹ anabi wàá dán wò wọ́n ní mo fi kankan pamọ́ fún ọ kí ni nǹkan náà ó ní dọ́ọ̀ ni ní ọ̀ọ́ kìí sòun ní tí mo gbé pamọ́ fún ọ kí ni ó ní dọ́ọ̀ anabi ní kìí sòun ní tí mo gbé pamọ́ fún ọ ní dọ́ọ̀kan ìgbà tó o ti lè pè já òun kìí ṣe wọ ẹjẹ ọmọ sáyé rẹ kìí sùn so kò sì jó ná torí ẹ Ibn Sayyad kìí sùn ní dajjal dajjal ń bọ ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ Ànábì Ìsá yóò wá pa yóò pa yóò di bá tù àwọn pa torí pé tí dajjal ló ti kọ́kọ́ sọ ó ti máa ba ayé jẹ́ nsọ ó ti máa anabi sọ wa dé níta anabi sọ àlẹ ìsàlám bá dé yóò bá mahadi níta anabi sọ pé mahadi yóò minna ahlul bait nínú àwọn èèyàn ara ilé anabi muhammad ni mahadi wa. nígbà táwọn èèyàn ń jà sùtà náà lórí ta náà ò lórí ẹnu wọn á kò pé mahadi kò jó lórí dédé ìgbà yẹn anabi sóde ní Damascus Damascus níbi táwọn olórí wọn ti ń pààyàn pàkópa níìsì kó lọ́n sànú àwọn mùsùlùmí yóò wá sọ̀kalẹ̀ indal manaratil bayda níbi àyè gíga tá a ti máa ń pèrún tí wọ́n kùn lọ́dà funfun yóò sọ̀kalẹ̀ lẹ́yìn tó fọwọ́ lé màlẹ́kà méjì níyẹ̀ báyìí orí ó wà dàbí ìgbà tí ń kan omi láì dá mi orí gbogbo ẹ̀ là nàbì ròyìn fún wa ẹ dákun gbogbo nǹkan ilẹ̀ nìkan tó kò sí ẹ mọ̀ pé lẹ́yìn ọ̀gbádùn nù ọ̀gbádùn nù ṣé bó sì gbé ẹ tó bá dẹjú ó rí mu ṣe sùúrù dìgbà náà bọ́ọ̀ bá kú wàá rí bí ó ṣe ṣẹlẹ̀ anabi sọ wàá sọ̀kalẹ̀ kò ní wàá lánàbì máa o gọ́s kò sànàbì mi lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam yóò wá lo ètò sẹ́kùnù gbèsè ayé rẹ̀ yóò sì ṣe ntọ́lọ́mọba ní kó wá ṣe é tó bá ti wọnú mọ́sálásí mọ́sálásí Dimashq aljamiul amawi mọ́sálásí ńlá tí àwọn amawiyin tó wà ní Dimashq yóò wọ̀ bẹ́ẹ̀ yóò bá pé wọ́n ti wọ́n ti wọ́n ti ṣe kọ́ọ̀mà wọ́n fẹ́ máa kírun ní ọ̀yọ́ ọ̀sẹ̀ máa pé èèyàn wọ mọ́sálásí láì sàlùwàlá sá sáà wọlé lẹ́ àá torí tí wọn bá sàlùwàlà kí ni túmọ̀ ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam tó sọ nígbà tí ó sàlùwàlà tó fọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta pé hadha wudu'i wa wudu'il anbiya'i qabli àlùwàlà tèmi ni òun náà sì làlùwàlà àwọn ànábì tó síwájú wọn èyí sàlùwàlà kí wọn á ní túmọ̀ pé iná làlùwàlà àwọn ànábì tó síwájú. sọ yọ wọnú mọ́sálásí màdí ọba ni wọn ni mo rò pé orí ọlá tọ́lọ̀ ń gbé fún ìjọ Islam fún àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tó wọn lọ tà báwọn ká báwọn tó ń tà á lù lára wọn lọ sọ̀sọ̀kùsọ̀ ń wéwèé kówè wọn ni ẹ ẹ ẹ̀sùn méjì péré náà lọ́lọ́run gbà pé èwo àti èwo náà rí ó ní ìsìláàmù àtẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ẹ̀yìn ẹ̀gbọ́n nǹkan mẹ́fà ọlọ́run bá sọ pé inna dínà inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ̀ kan náà ní islam ṣùgbọ́n ìlà nàbẹ̀ yìí sọ̀mọ̀ sí títí tọ́lọ́run bó fi pa kò ní kírun sèlémàmù fẹ́ni bọ̀dì yọ̀ọ́ yà máa kírun lẹ́yìn àwọn mùsùlùmí ni so adúpẹ́ fọlọ́ irun ní òkè fa yéésì dávidi mo rò pé fúrámẹ́ sọláàt sọláàt ìjọba ìṣòjẹ́ ń bẹ́ẹ̀ آه، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انتوان بيركوسن عليكم السلام أدتو أدتو صلى الله عليه وسلم أدتو أدتو بيبو بنتولاني كاسمين صلوا عليه وسلم أدتو صلى الله عليه وسلم نعم عليكم السلام الله عليه وسلم صلى الله عليه وسلم ثم دركوا النبي صلى الله عليه وسلم لا سكوت عن خطبة شما آسي لون جيجي لون تنك كون يما قاسبه نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك